وكل بالعبد ضلالا وكل ضلالة في النار أتظنون الله سبحانه وتعالى أترى ذكرته وصوته إلى محمد صلى الله عليه وآله وسلم أدعو الله سبحانه وتعالى مثل رسول عليكم بالكريم عليكم بالكريم عليكم بالكريم عليكم بالكريم عليكم بالكريم عليكم بالكريم عليكم بالكريم عليكم àtòkò àlàkọ́wà lórí ìlànà àlàkùnrinláwà lórí ọ̀gbọ́n pẹ̀lú ọ̀tọ́ nítorí ọjọ́ ìdàgbàsílámù àgbàláwò àwọn ọ̀gbọ̀nwálá nípa àgbà ìgbàgbọ́n àkùnrin. lónìí ti ṣe lọ́sẹ̀ ìdílógún nínú oṣù ọ̀rọ̀mọ́gbọ́n ọdún one thousand four hundred and forty four lẹ́yìn ìgbà tí a ti sọ ìwà àwọn àyè ọ̀sọ́lá ti ṣe ìgbéra láti ìlú Mọ́tà pẹ̀lú ìlú Màdínà. A tẹ̀síwájú lórí àlàyé tá a bá lọ nínú sọ́rọ́ tó ṣá ọ̀hún láti máa ṣe àlàyé náà lọ. Àbúrò ọba ìṣẹ̀lá tó kàn sí ìmọ̀. Lánàá, ibi tí a ti dúró, ọ̀la ni ọ̀rọ̀ nípa ìṣẹ̀lá àwùjọ. ولو بعد الكلام ما قيل وجاء فرعون ومن قبله والحجة الكافر القاتلة ولو بعد الكلام فرعون هنا أتي أتي ومن قبله أتي أمطوى يواجه فرعون أمي بيتها أعطت واجه يواجه فرعون سجدي من يجدي torí mú wọn náà ní àwọn adáwátà sọ àwọn ìjọ ànábì hóòtù àti àwọn sàmó àwọn ìjọ anábì sáré irú wọn àwọn náà ní àwọn ìjọ anábì náà alayhi salam ó jẹ́ pé òun náà ní ọlọ́ọ̀bá àdìsọ́lá sọ níbi àyà tó tẹ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ọdún ọ̀sẹ̀ tó káàdì àwọn onímọ̀ nípa tẹ̀síìr wọ́n ní alùpùpù tó káàdì wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní àwọn tó jẹ́ pé wọ́n fi òṣìṣẹ́ ní ọ́ alùpùpù alùpùpù náà lè lóṣù àwọn ìjọ tí wọ́n fi òṣìṣẹ́ ní ọ́ ọlọ́wà àdìgbòlá ni wọ́n ṣe lọ́wọ́ ọlọ́wà àdìgbòlá wa ní àwọn ọ̀rọ̀ tó lọ́rọ̀ bìbí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe lọ́wọ́ wọ́n tún ṣe iṣẹ́ tọ́lọ́wà àdìgbòlá wọn sí wọn mo ṣe ilé àṣẹ àtọ́dà mú àtọ́dà mú ọ̀rọ̀ ṣẹ̀lídà alìmà gbígbámú tó ti kókó ọlọ́ọ̀bá olùṣọ́lá gbígbámú àgbígbámú tó jẹ́ pé ìyá ẹlẹ́ta ìlérò ọ̀nà ni Allah subhanahu wa ta'ala gbígbámú. ẹgbà tó lọ́ọ̀bá olùṣọ́lá sọ ilé iṣẹ́ ọlọ́ọ̀bá olùṣọ́lá wá ní ìnà lámà tọ́gà máa dájú àwọn ọlọ́run lámà tọ́gà máa nígbà tí omi kún kọjá àlà lámà tọ́gà máa nínú èdè lárúbáwá ẹnubáni tọ́ba ayé tàbí àwọn zalhaj ó kọjá àlà tó ọlọ́ọ̀bá ní gbẹ́lá ní nígbà tí omi di fún tó kọjá àlà àbáwá ní pàtàkì wọ́n ní ayé záàdà alàlhajj lè ìgbèlá omi yẹn kọjá àlà tí máa dé ẹ ó tayọ àlà pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala wa taba'a ala al-wujud omi yẹn wá ga ó borí gbogbo nǹkan pátápátá fún tí ń bẹ òun náà lómi yẹn borí àbáwá ibn abbas ibn abbas ọjọ́ allahu alima wọ́n ní sọ́ọ̀bà alima ayéṣàtò nígbà tí omi wá pọ̀ wọ́n ní eléyìí wọ̀dáríkà bíi sábàbí dàwà tí ní wọ́n ní ààrẹ ìgbàlá tó eléyìí nítorí ìpèsè ànábì ní wọ́n ààrẹ ìgbàlá tó tẹ́ lé àwọn ìjọ rẹ̀ ẹ̀yìn àtàgbàbúrò wà kàlàkùn nígbà tí wọ́n pè ní ọ́ tí wọ́n sì tako àṣẹ rẹ̀ fàhábàdú lẹ́yìn ọlọ́ ọjọ́ tí fún nǹkan lẹ́yìn ọlọ́ ọba àdìsọ́lá wọ́n sì tẹ̀lé ọlọ́run lẹ́hu ọlọ́ ọba àdìsọ́lá ó wá gbọ́ àdúrà ń gbọ́ ìpínlẹ̀ àlẹ́bí ló ń sẹ́ fún ilé àwọn ìjọ rẹ̀ wà àbáwá ìmú tẹ̀sí wọ́n ní àyàfi àwọn tó wà pẹ̀lú ànábì náà nínú ọkọ̀ ojú omi nìkan nínú ọkọ̀ ojú omi nìkan àwọn náà ni àwọn làkùn ní inú omi nínú ojú omi ọ̀nà àsopọ̀ lóhùn mi sùlá àti náà ní ìpọ̀tọ̀ òyàtọ̀ látara bẹ́ẹ̀ gbogbo àwọn ìwà pátá ẹ̀ka náà nínú àrọ́mọdọ́mọ ànábì náà gbogbo àwọn tí ànábì náà tó ń ṣe kí ni tó kó sínú ọkọ̀ ojú omi gbà yẹn ẹ̀ àwọn náà ni àwọn tí wọ́n gbà fún un

láti pé kí wọ́n máa pa nǹkan ní ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ó tàn pẹ̀lú oríṣiríṣi ìgbà. èrè tí ìgbà wọn ti bẹ̀rẹ̀ mú àwọn ìjọ anábìnú alayhi salam òun náà ní pé ó tàn pẹ̀lú àwọn ẹni ọlọ́run ẹ̀rì àwọn ẹni ọlọ́run ló fi tàn wá pé ká máa fi wọ́n padà wá jẹ tí wọ́n ṣe bọ́ sí àwọn nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àyà inú sóràtù náà tó ní látàdàrú na àlè àjàmọ́m wà látàdàrú na wàdán wà látùwà án wà láyàgúta wà yàúkọ̀ wà nẹ́sọ̀rọ̀ wọ́n nígbà tí àwọn bèbèrè tí wọ́n sọ fún àwọn yòókù wọn pé látàdàrú na àlè àjàmọ́m ẹ fi àwọn olúwa ẹjọ́ sì múlẹ̀ o ẹ́ wọ́n wá ní wà látàdàrú na wàdán ẹ fi wájú lẹ́sìn wàlá tuwa á wàlá yagusa àbí tuwa àbí yagus àbí yahu àbí nasọ. wọ́n ní ẹ má fi wálẹ̀ o ẹ̀sùn ní máa wọn ẹ má gbọ́ nǹkan tí ànábì lọ́ọ̀hìn alayhi salam ẹ gbọ́ nǹkan tí ń bá yín sọ. àbáwọ̀ abúlé àbúrò àti ọdí ọlọ́hùn ànàmọ́ wọ́n ní àwọn orúkọ wọ̀nyí wọ́n ní àwọn orúkọ àwọn àfáàní àwọn ìjọsìn ọlọ́ọ̀bà àdìjọ́lá nígbà ayé wọn wọ́n láwọn àfáàní wọ́n jọ́sìn fún ọlọ́ọ̀bà àdìjọ́lá wọ́n sì ń pe àwọn èèyàn lọ sí ibi àdìmá tẹ̀lé ọlọ́ọ̀bà àdìjọ́lá nígbà kan wà láyé nígbà táwọn àfáàní wá jáde láyé náà lọ́wọ́ ti pé ṣèbọ́n ọwọ́ ta àwọn tí ń tẹ láyé gbà yẹn ike àwọn ènìyàn ẹni dáadáa ni wọ́n ẹ̀ẹ́sí mọ́ èrè wọn tẹ́ bá mọ́ èrè wọn tẹ́ sí agbègbè àdúgbò tí ó ń wọn wà eléyìí ó máa jẹ́ ìrántí yóò máa jẹ́ ìrántí fún àwọn èèyàn ìgbé a sábàtí rí èrè wọn ó àwọn ẹ́ àwọn ẹni tí ọlọ́ọ̀bà tó ti sí ẹ̀yẹ̀ nígbà wa yá àwọn náà ṣe wọ́n béèrè síbẹ̀ wọ́n sì nílò fún nǹkan tí ṣètò ọ̀rẹ́ tàwọn sí. nígbà táwọn jẹnẹrẹ́sà yẹn lọ táwọn jẹnẹrẹ́sà ní ìdúdé ṣètò ọ̀rẹ́ fún tàwọn ibi àwọn wọ̀nyí ẹ̀yin ò wọn láyè àwọn wọ̀nyí àwọn èèyàn ńláńlá ni wọ́n àwọn ẹni ọlọ́run ni wọ́n àwọn ẹni tó tóbi ni wọ́n wọ́n wọ́n tó fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọya ẹmà fi wọ́n tọ́ àwọn abẹ́rẹ̀ sí tẹ́kẹ́lẹ̀ àwọn abẹ́rẹ̀ sí fi wọ́n tọrọ wọ́n fi wọ́n nígbà tó yá tó wọ́n tún sà wọ́n ó fi padà bá débi pé wọ́n wá ń fún àwọn ọmọ yẹn fọlọ́ ọba ìjọlá lẹ̀ àlẹ́sìtàlá ọlọ́ọ̀bá àríjọlá wá rán sí wọn láti wá pè wọ́n kò ní ti àìmá ṣẹkọ̀tọ́lọ́ọ̀bá àríjọlá aláàbìnrin wa sọ fún wa pé yẹ́bọ́lọ́ọ̀bá àríjọlá sọ fún wa náà sọ àríjọ ńlá àbúsẹ́lá nóhà nílà kọ́ọ̀nìyí àlàǹdìrì kọ́ọ̀mọ́ta ní kọ́dìrì àyè àwọn àdáàbù àlè ìrà ní kó sẹ́ òun náà ní pé àná àbírí kọ́ ọmọ lọ́lẹ̀ tí lọ bá àwọn ìjọ rẹ̀ òun ní pàpẹ alẹ́ àti àwọn àgbàrùn alẹ́ yìí síwájú sí ìyá ẹlẹ́sẹ̀ ilé òun kó tó ṣe wàásù kalẹ̀ wọn lórí nígbà tó lọ́wọ́ bá àlejò láwùjọ ẹ̀fọ́ anábì náà kí ni sáà anábì náà olùkìlọ̀ tó fojú hàn ní mo jẹ́ fún yín àní gbogbo wá tí mo ń kìlọ̀ fún yín tí mo ń pè yín lọ síbẹ̀ náà ni pé ẹ máa jọ́ fífún Allah subhanahu wa ta'ala wọ́n ti kú kẹ́ẹ̀kì fáyà rẹ̀ wà á tó yẹ̀rù kẹ́ẹ̀kì máa tẹ̀lá وتوحيد التقوى so àwọn ọba àlejò ọlánìkan òun náà nìyàn máa ń jọ́sìn fún áàfin lọ́kàn tó fi jọ́sìn wọ́n gàdáríkà ní tẹ́kọ̀ọ́ kí ní fáyọ̀ náà náà ọlọ́ọ̀bá àlejò ọlánìkan nìyàn máa bẹ̀rù òun náà nìkan nìyàn máa fáyà ẹ́ ọwá ní wà àfihàn oníkẹ́ ìfipáṣẹ̀ láti ẹni tó ilé náà òun náà ní tàwíìlì mọ̀tọ́ tó bó ṣe rí gbogbo àwọn ànábì ọlọ́run wọn ti jẹ́ sọ́mọ́rì iṣẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run náà ṣe ẹ máa jẹ́ ọlọ́run ọba àlejọ́lá ẹ sì rẹ̀ ẹ máa tẹ̀lé ìṣẹ́ gbogbo àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n àwọn ìjọ wọn náà ni wọ́n sọ fún wọn pé yẹtí

ẹ ọbẹ̀ tí kí wọn lójú ọ̀nà ọlọ́ọ̀bà àdìsọ́lá nígbà tí wọn nínú wa pè wọ́n pa títí ẹ ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ pé àlọ́ nínú ológínì wàlábì tàbí yín alifasana dín ilà kàmtí nà àmà àlọ́ nínú lo ẹ one thousand dín fifty ẹ ó jẹ́ náà náà fifty ẹ̀ làlọ́ nínú lo tí ní ṣe àwọn ìjọ rẹ̀ ó wá bẹ̀rẹ̀ ní ṣe wọn àwọn tó rí ṣe ẹ àwọn tọkọ̀ ojú omi gbà ẹ̀ eh, òun náà ní kíni òun náà ní àwọn tó dà lẹ́bi ní gbogbo àlejò náà anábì ní wá ń fẹjọ́ sun ọlọ́run bá àlejò ọlá anábì ní wá sọ pé qala rabbi inni da'awtu qawmi laylan wa naharan ah, olúwa mi mo pe àwọn àjọ mi mo pè wọ́n lóru wa naharan mo pè wọ́n lọ́sàn-án pẹ̀lú àbíyẹ̀sí ní ìjọ àdúrà tí ṣe pípẹ́ tí ṣe wáyé lọ́sọ́jọ́ ọ̀nà ìyá Allah subhanahu wa ta'ala kò lé wọn kúkú ní ìjọka ju pé wọ́n tún lọ wọ́n sá kò lójú ọ̀nà ọlọ́ọ̀bà wọ́n sá kò sí ọlọ́ọ̀bà pè wọ́n ń gbọ́ sọ̀rọ̀ wà ní alájà áwùjọ alájọ ní gbogbo bá ti bá ti pè wọ́n tó kọba wọn bí bí ìtẹ́ṣẹ́ ó ti yá àbá wọ́n ti dá gbogbo ojú wọ́n dá gbogbo orí wọ́n á sọ́rọ́ wọ́n tẹ́gbà ló ti fi bá ọ wọ́n ti kọ̀tínú ẹ̀ wọ́n ti múra má nǹkan tí wọ́n ń ṣe yìí ẹ̀ wọ́n múra má nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n tẹ́gbà ló ti fi bá ọ wọ́n ti ṣe wọ́n ti ṣe mọ́tòmọ́tò èyí lẹ̀ alábìnrin ọ̀rẹ́ sọ́mà ìní ìdáwó tó ń di àárọ̀ mo tún pè wọ́n ní gbangba sọ́mà ìní ní ẹ̀ẹ́n tó kéde pípé wọn kò pè wọ́n lójú sáyé wà lẹ́hùn ìṣòro wọ́n dà lọ pè wọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ gbogbo tí yóò bá sọ pé yóò lò gbogbo ẹ̀ náà náà pè wọ́n lápapọ̀ òun tẹ́ àwọn òun pè wọ́n ní òun pè wọ́n ní gbangba òun pè wọ́n lóru òun pè wọ́n lọ́sàn wa sọ pé ẹ̀rí wa sọ fún pé ẹ

ẹwà tí ànábì náà ti wá já kàn ẹ́ ó ti já kàn múná lórí wọn ànábì náà wá sọ ó dẹ̀wà bẹ́lọ̀ ànábì náà dẹ̀wà sí pẹ̀lú wọn kí lẹ́gbẹ̀ẹ́ ànábì náà sí pẹ̀lú wọn ànábì náà qala Nuhun rabbi innahum asawni ilé olúwa mi innahum asawni wọn ò tẹ̀ láfẹ̀ẹ́ wọ́n takò àkẹ́

wọ́n bẹ̀rẹ̀ sí kéèkì fún ànábì Nuhu ní àwọn ètò lágbára wọ́n dá àwọn ètò lágbára ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ànábì Nuhu ọlọ́ọ̀bà àwọn ìjọ yìí nínú èdè tí wọ́n àti ìjọ tí wọ́n fi ń iṣẹ́ ìlú òun wá ọlọ́ọ̀bà وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا àwọn sọ fúnra wọn pé ẹ má fi àwọn ọlọ́ọ̀tẹ́ ṣe lẹ́ o ẹ má dánú ẹ má dánú ìlú lóhùn ẹ má fi àwọn wádìí ẹ má fi wọ́n lẹ̀ ẹ má fi tòwáhùn lẹ̀ ẹ má fi ẹ̀gúsù lẹ̀ àwọn èèyàn ti pọ̀ lọ́ti sọnù wọ̀lá ti fi bọ́ọ̀lù mi na ilẹ̀ bọ̀lá rẹ̀ ilé ọlọ́run dákun mọ́tàbù mọ́tàlùkù ọ̀sán fún àwọn alábòsí ìfẹ́ lọ ju àmì lọ. ànábì Nuhu alayhi salam ó wá sí ọlọ́run ọba àdìjọlá ó ní eré olúwa mi ànábì Nuhu ní látàdá alẹ́ àrùn ní àlùkáàkiri ní àdàyà rọ̀ ànábì Nuhu ní ìrẹ̀ ọlọ́run dákun má ẹnì kankan nínú àwọn bèbèrè ẹ̀ẹ́mìnà ìṣàfihì náà dàyà ọ̀ ẹnìkan tí ó máa gbénu lé ìyàní ẹ̀sọ́ tí ó wà tí ó àjọ tó ń gbénu yàrá kan nínú gbogbo àwọn ìdílé ìyọlọ́ọ̀bà àdìjọ́lá dákùnmá tẹ̀ ìjọsẹ̀ kò nù wọn ìnáta ìtàzàrò àdókùnrin fún wa sí ilẹ̀ pé ọlọ́run tó bá ṣe tẹ́kọ̀ọ́ kù nínú wa ẹ́ yòdíjọ ìbàdà ó tún máa sọ wàlá yẹ ìdí ńlá bá jẹrọ kàtàrọ wọn ní fún bímọ náà wọn ní kí nǹkan kan gèbèrí lọ gèbèrí ẹ àti olù tẹkọ kí tí ọlọ́wọ́ bá dúpọ́lá ó náà ní ọmọ jáde lára wọn. anábìnú anábìnú ò sọ̀rọ̀ pẹ̀lú ìrírí látọ̀dún yìí kí tí ń pè wọ́n wọ́n ti ń bí mọ́tí dán rẹ̀ sí tí dàgbà tán darúgbó tán fún gèbèrí náà ní wọ́n yà. ó wá ti ọlọ́wọ́ bá dúpọ́lá pé kó mọ̀

alábi ni wọ́n tẹ́lọ pé wàlìmọ̀mìnì wàlìmọ̀jà kálàbẹ̀ sí àmọ̀mìnà àwọn tó máa ti wọlé ìníwá ẹ́n wọ́n jẹ́ mọ̀mìnì tí kó wọlé ìlú pẹ̀lú iman ọlọ́run láti forí wọn wàlìmọ̀mìnì na wàlìmọ̀mìnà kó forí gbogbo ní pápátá lọ́kùnrin àti ìmúná lóbìnrin wà láti sí ìjọ ìmìnà ilẹ̀ àtàbàrọ̀ ìrẹ́ ọlọ́run dámú mọ́lẹ̀ àwọn alákòókò mọ́lẹ̀ wọn fún ní ìgbàsọ́jú ìpamọ́ ọlọ́run bá ti pa wọn rẹ̀ anábìnrin wa bẹ̀rẹ̀ lọ́wọ́ bàtọ́lọ̀ ọba àdìjọ lágbà àdúrà anábìnrin wa àlẹ́kẹ̀lá tọ́lọ̀ ọba àdìjọlá wá sí anábìnrin wa òsì ọkọ̀jú omi wọ́n wá sí ọkọ̀jú omi àwọn ọjọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ti ẹ̀yẹ ọkọ̀jú omi náà ń dè yí ibo ló jìnà yìí ẹ ọkọ̀jú omi máa ń dè yẹ pẹ̀lú nínú ìṣẹ̀lẹ̀ náà láàbìbì alẹ́lẹ́bàtà àbí ọkọ̀jú omi kéèrì lórí kíni kéèrì lórí lẹ́lẹ́ anábìnrin ó ní ẹmọ bíwájú ẹ̀yẹ àwọn akẹ́kọ̀ọ́ náà wàrà bí tẹ̀yẹ tó bá yá nígbà ó yá ọlọ́ọ̀bà àti ìjọba pa anábì láti anábì ní wò láti ibi ọ̀yá lọ́ọ̀lì kó gbogbo àwọn tó bá ń pàfún ọ̀pọ̀lọpátá lọ́wọ́ náà wọ́n ọkọ̀ tó omi ẹ̀ kó wá gbogbo níta ló ṣẹ̀fà pátá náà àwọn dábà mú akọ àtàbó ẹ̀ mú ọlọ́ọ̀bà àti ìjọba fún pé gbogbo àwọn tí ń àwọn tó fẹ́ kù gbogbo ọ̀pọ̀lọpátá náà ló parẹ́ nígbà ọ̀yá ọlọ́ọ̀bà ní pẹ̀lá ní kí ilẹ̀ ẹlẹ́ kó máa fún mi jáde ó ní kí sáma náà máa rọ̀ ọ̀dọ́ tiẹ̀ náà ẹ́ ilẹ̀ ẹlẹ́ fún mi ilẹ̀ ẹlẹ́ òkpa omi mu sáma náà rọ̀jò òjò wa ń kó alókè tó wà lẹ̀lẹ̀ ó wá dìgbò bẹ̀rẹ̀ wá fún ẹ́ ọkọ̀ ju omi ló bá ti fi ni ọkọ̀ ju omi bá dìde lórí omi. ọmọ anábìnú alẹ́ sọlá anábìnú ń pè é ike yàrá mọ́ wà ní àwọn tó sòkò lónìí ọmọ yẹn ta kújálẹ̀ ń sọ bàbá rẹ̀ pé òun lọ lè òun lọ òkè lókè lókè àpáta yẹn tí n bá dé òkè lókè àpáta yìí omi ò lè débẹ̀ láéláé ẹ́ anábìnrin sọ pé láàásìmọ̀lẹ́yàwó ní amòyìnlá ọmọ sẹ́yìn gbọ́kan tí tó lè sọ yẹn fún inú àti ọlọ́run inú àti ọlọ́run lónìí ọlọ́run àti pàṣẹ ẹ́ ọmọ ìwà anábìnrin ń pè òun náà ń fún létí títí àtà àlàbẹ̀ náà fún balùbáwù ìtòkù wá di pé kí ni ibi odò ọba tẹ́ kí ni ọba kọlu ọba ìlà ọmọ odò bá rúgbọ́ odò wá fún bí òkè àpáta tọmọ ẹ̀ nítorí kúré ọmọ ẹ̀ náà padà wá wà náà àwọn tó pa ọmọ anábì ní òhàlì ìṣẹ́lá òun náà ń bẹ nú àwọn tí ó parun pẹ̀lú àwọn gbogbo yìí ẹ̀rí ìyá anábì bàbá rẹ̀ kò sàǹfààní fún nítorí pé kò tẹ̀lé bàbá rẹ̀ òtẹ́yìn bá ti tẹ̀lé ìlànà àwọn tó síwájú òun náà ni wọ́n fi ṣàǹfààní fún yẹn so tí àbá yẹn bá jẹ́ àbá yíwọ̀n ní kó wúlò fún yẹn o tí àbá bá jẹ́ ẹni ọlọ́run yíwọ̀n ní kó fún yẹn àti kéèyàn náà ó rìn ọ̀nà máa àwọn ẹni ọlọ́run ti fara wé òun wọ́n ti parí iṣẹ́ tí wọ́n o yóò máa wá yóò máa wà yóò máa wà máa bá ogun tí ò dá lọ́wọ́ rẹ̀ tàbí parí jẹ́ nìkan ẹni tó parí jẹ́ nìkan ẹni tó bá ti bẹ̀rọ ọlọ́ọ̀bà àríkíọlá tó bá tí ó bá tẹ̀rọ ọlọ́ọ̀bà àríkíọlá ọlọ́ọ̀bà àríkíọlá ó fi lé bàbá àwọn bàbá rẹ̀ táwọn náà bẹ̀rọ ọlọ́run kìí ṣe pé bàbá rẹ̀ bá dédé sáfà ní sọ fúngbà tí ò bá ti ṣe nígbà tó bá tẹ̀lé ọlọ́run alábi sọ wá wà lẹ́wọ̀n sálà ṣe bá nàmínà pé ẹ́ nítorí pé kò sí àǹfààní kankan tí mo lè ṣe fún ọlọ́dọ̀ ọlọ́run tó bá ti sin náà ọmọ yìí àmẹ́bí ní òkúta ní fẹ́ràn alẹ́bí àti ọba ti tẹ̀lé ìlànà tó bá tẹ̀lé ibi tó sin lọ́run ẹ́ ìdáǹfà mẹ́ta tí mo lè ṣe fún ọ so ọlọ́run bá ti sọ láwọn àti bí kó wa pa wọn rẹ̀ àwọn tó wá kù láyé nígbà yẹn ẹnu àwọn tó wà nínú inú ọkọ̀ ojú omi náà àtàwọn ibi àdẹ́bìnú àrẹ́sàlámù àwọn nǹkan yẹn náà ló wá sí kíni àtàwọn èèyàn ọ̀hún náà ló wá sí gbogbo àwọn tàbí lórí ayé lónìí àti funfun ní wa ní àti dúdú ní wa ní àtàyìnrín ní àti pupa ní àti gbó ẹ́ àtàláwọ̀ dúdú àwọn tí ànábì ló kó sínú ọkọ̀ ń gbà ẹ́ àwọn náà ní wọ́n wá sí kíni àwọn náà padà wá sí sí tí wọ́n rẹ̀ sí ìtòjú wá sí sí ayé ní wá pọ̀ pẹ̀lú ìgbé yìí òun náà ní ọ̀rọ̀ ọkọ̀ ojú omi ànábì ní wà ní ìṣẹ̀lá òun náà lọ́wọ́ bá àlejò ọlá wá ń tọ́ka sí nínú àyà yìí tọ́lọ́wọ́ bá àlejò ọlá sọ pé inna lamma tọ́kàlì máa ọlọ́wọ́ bá àlejò ọlá ní dájájú nígbà tí omi ti kọjá àlà omi tọ́lọ́wọ́ bá àlejò ọlá tó ní kó máa rọ̀ láti sámà sílẹ̀ ilé oṣù ọlọ́ọ̀bá àdìsọ́lá ní àwa gbé sínú ọkọ̀ nítorí ẹ̀rí ọlọ́ọ̀bá àdìsọ́lá ń tọ́ka sí ànẹ́bìlọ́ àwa tó lọ sínú ọkọ̀ nítorí yìí ó túmọ̀ pé àwọn bàbá ńlá wa ẹ́ àwọn tó tẹ̀ wálẹ̀ àwọn náà ní àwọn tí wọ́n kó sínú ọkọ̀ ojú omi pẹ̀lú ànẹ́bìlọ́ àdìsọ́lá ọlọ́ọ̀bá àdìsọ́lá wá dájú kọ́ wá dájú rẹ̀ kọ́ wá pé ni níwà tó ipá à ń bẹ lára àwọn tí ó bí wa ó ń kálùkù ẹ ẹgbà tọ́lọ̀ ọba àlejò láti tó fi dá ànábì adam alayhi salam gbogbo ọmọ tí ó dá ànábì adam ó bí àwọn ọmọdé ànábì adam káyọ̀ fi parẹ́ gbogbo ẹ̀fà pátá ó náà lọ́lọ́ ẹ́n eh? so wọ́n ni ọlọ́ọ̀bá àríkẹ́ tó dáa níbi adam alaihissalam ọlọ́ọ̀bá àríkẹ́ láti ọwọ́ ọ̀tún ó fi wọ́ kálábàbí rẹ̀ ó wá kó wọ́n ní gbogbo àwọn tó ń kó jáde nínú àwọn tó jáde lára rẹ̀ àwọn tí wọ́n náà ni ó fi ọwọ́ ànábì Adamu, àwọn ọmọ bẹ́ẹ̀nù ànábì Ádámù inú àwọn ọmọ tí bẹ́ẹ̀nù ara ṣẹ̀ náà àwọn bẹ́ẹ̀nù tí wọ́n náà ọmọ bẹ́ẹ̀nù ọmọ tí wọ́n bẹ́ẹ̀nù ọmọ tálìkì àmòfìdè rí tó gbó òbí wá sí ìgbàgbà waye. ọba àlejò lákọ wípé yóò jẹ́ yóò èèyàn pé yóò wáyé tó a wáyé tọ́lọ̀ ọba àlejò lábá wà náà fọ́lẹ̀ tọ́lọ̀ ọba àlejò èyí tó bá ṣẹ́ dànù kò sínú àkọọ́lẹ̀ pé wáyé ni èyí tó bá ṣẹ́ fúnra rẹ̀ kò sínú àkọọ́lẹ̀ pé wáyé ni èyí tó bá wálẹ̀ kò sínú àkọọ́lẹ̀ pé wáyé ni èyí tó bá wà àkọọ́lẹ̀ pé wáyé kó mú nǹkan ní jùlọ ẹ̀ kó mú nǹkan ní ìjọ àwọn ní jẹ́ yìí ọmọ yóò ní kò sí ọlọ́run bá nípa ní ẹ̀jẹ̀ àlà àlàkùn tẹ̀sìrọ̀ eléyìí tá a ṣe yìí ọkọ̀ ojú omi tá a kó yín sínú ọkọ̀ ojú omi ọlọ́run bá nípa ní láti lè bá a ṣe ní ìrántí fún yín kẹ́ bá lè máa rántí ọlọ́run bá nípa ọlá ọkọ̀ ojú omi ọ̀rọ̀ ọkọ̀ ojú omi àlẹ́bìnú tó kọ́ àwọn pẹ̀lú fífá. Àwọn ọ̀gá àlùkò láti ilé ìsìn lọ́ti parí. Ó wá ní wọ́n tẹ ìyà bá kúrò nù wà ìyà. Ẹ a fi ilé ìsìn fún ní wọ̀tẹ̀ ìyà hà. Àbáwọ̀ yìí tẹ̀sí wọ́n ti túmọ̀ ilé ìlànà pé wọ̀tẹ̀ kan mú ààrùn yóò sì máa rántí ẹ̀ kúndùnú wà àyà etí ẹ̀ etí tí ìgbọ́rọ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà yóò máa sókè ẹ̀ etí tó bá mọ̀ tó bá mọ̀rọ̀ gbọ́ òun náà yóò máa gbọ́. àbáwọ̀ báyìí àbáyìí wọ́n ní ààbì bọ̀dún sáàmì à etí tó bá lè ṣe sínú tó bá lè gbọ́ nǹkan ẹ̀ etí tó lè há nǹkan tó lè ṣe nǹkan mọ́lẹ̀ ẹ̀ tó sì ṣe sínú tó gbọ́rọ̀

yaa ìlúṣẹ̀lẹ̀ ń gbà yá ìlúṣẹ̀lẹ̀ ń gbà báyìí ọlọ́run àríkẹ́ ọlá ṣe ní kíni ó ṣe é ní ìrántí fún wa wọ́n tẹ́ ìyá òdùnnú wa ìyá etí tó wá wá lè gbọ́ etí tó lè gbọ́ nǹkan ẹ́ etí tó wá gbọ́ nǹkan tí ó wọ́n ní wọ́tẹ̀ ìyàhá búrùnún wà àyà afáwà kọ̀tádà wọ́n ní akọ̀lá tàmìlà yàní etí tó bá jẹ́ pé ó bá jẹ́ fínni ó bá fi làákà ìṣe nǹkan mọ́lẹ̀ ìtò wá látọ̀dọ̀ ọlọ́run ọba àlejòọlá fàǹtàfà ájímà sẹ́ni àti tó sì sàǹfààní pẹ̀lú nǹkan tó fi jẹ́ ara rẹ̀ gbọ́ ní nínú afáwà ẹ eh, wọ́n ní ẹni tí ó gbọ́ ilé yìí eh, ẹni tí ó sáfà ní fún òun náà ní mọ́láhù sam'un sahih ẹni tó bá ní etí tó bá ní yéèdè ojú ló bá ní òkú etí máa gbọ́ ìrúsọ̀ ọ̀gá máa gbọ́ táwọn èèyàn sọ lásán eléyìí tẹ lọ́tọ̀ etí tó gbádùn òun náà ní etí tó jẹ́ pé tó bá ti gbọ́rọ̀ ọlọ́wọ́ bá ní ti ọlá yóò sì wúlò fún

pẹ̀lú ọ̀rọ̀ sí ọlọ́ọ̀bá àdìjọlá ọlọ́ọ̀bá fi rán ẹ̀rí tí ọlọ́ọ̀bá àdìjọlá sọ ilé ìta ẹ̀ tó sọ nípa àwọn ìjọ ìta ọlọ́ọ̀bá wá fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìṣèyàmù ọjọ́ ìṣèyàmù àti gbogbo àwọn ìbẹ̀rù àti gbogbo àwọn àjálù tí ó máa ṣẹlẹ̀ tó bá díjọ́ òbí ẹ̀lẹ́yàmà ọlọ́ọ̀bá ní tọ́lá bẹ́ẹ̀ fún wa ọlọ́ọ̀bá ní tọ́lá wá ní fàyídá lọ́fẹ́ fàtí tó ní lọ́fàtí wà ìyà ọlọ́ọ̀bá ní tọ́lá ní tó bá ti fi pé wọ́n fà fèrè sínú wo lọ́fàtí wà ìyà ní fífọ́lẹ̀ kàtútù ọlọ́ọ̀bá ní tọ́lá ní wàhúmi láti àrùn tí wọ́n wá mú ilẹ̀ ilẹ̀ bá gẹ́rí yìí wọ́lì jìbáàlì àti gbogbo àwọn òkè tí ń bẹ lórí ilẹ̀ pọ̀dúkàtà dákàtà wà ìdá tí wọ́n sì jẹ́gínní tí wọ́n sì fọ́ òkè àti ilẹ̀ wọ́n fọ́ ogun papọ̀ ní wọ́n papọ̀ lẹ́ẹ̀kan tó ẹ̀rí gbogbo nǹkan tọ́lọ̀ ọba àdìgbẹ́ láti ìfún àìpé tí àwọn nǹkan ìgbà ti ń ṣẹlẹ̀ fàyàwó màdìdí wákọ̀ àti ìwà àfẹ́à ọjọ́ tá ń sọ yìí ọjọ́ òun náà ni àlìwà àfẹ́à ọjọ́ òun náà ni ìṣẹ̀lẹ̀ ya tẹ̀lé wọ́n ní òun náà ní ọjọ́ ìgbéjìde ọjọ́ tó kìyàmà àbáwá ẹ̀sùn tẹ̀sí wọ́n ní ayé kọ́ ọmọ tẹ̀lé kìyàmà tó bá ti di pé wọ́n sọ bèrè sínú wo tó bá ti di pé ilẹ̀ ẹlẹ̀ ẹ̀rí wọ́n ọlọ́ọ̀bà yàní yóò na ilẹ̀ ẹlẹ́ bí wàá ṣe pé awọ tó ká sí ẹ̀wá síbi níbi ẹ̀wá náà kò ní sí àpáta kankan mọ́ lórí ẹ̀ tí yóò mú ilẹ̀ ẹlẹ́ dúró gẹ́gẹ́ bí èkà ọlọ́ọ̀bà àdìsọ́lá yóò wá ilẹ̀ ẹlẹ́ wá síbi ní ilẹ̀ ẹlẹ́ wá dà gẹ́gẹ́ bí kọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ lè bá ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ ọlọ́ọ̀bà ìṣọ́lá nípa yàwó bàjẹ́ wà pa àti ìwà àfíà ẹ̀ ọjọ́ ìbílẹ̀ àti àmà ti dé òun náà lè yìí kò sí ìyàtọ̀ tó kù mọ́ ọjọ́ tàǹtọ̀ yìí ni ẹ̀ kò ní sáǹfà ní fún ẹ̀mí kan ìgbàgbọ́ tó wá ní láti tàǹtọ̀ ìgbàgbọ́ tí ò ti ní tẹ́lẹ̀ tó wá tẹ̀lé síwájú kọjọ́ ilé ìjọ tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi nínú àwọn àpẹẹrẹ pé ọjọ́ ìgbé àti àmà súnmọ́ òun náà ló ti máa tẹ̀lé pàtó àwọn ìṣẹ̀lẹ̀ ti ló ti máa tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá yóò ti máa tẹ̀lé àwọn kan ti kọjá ní ìdí àwọn àpẹẹrẹ pé ọjọ́ ìgbé àmà súnmọ́ àwọn kan ti irú ẹ̀ òun náà ní bí ànábì sallallahu alaihi wasallam ànábì nínú àwọn àpẹẹrẹ tí àlùkìyámà súnmọ́ òun náà ní gbígbé gbígbé dìde òun inú ẹ̀ náà ní àtàwọn bẹ́ẹ̀ lọ sọ fún àpẹẹrẹ òun náà ní kí obìnrin ó pọ̀ ju ọkùnrin lọ lọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ obìnrin pọ̀ ju ọkùnrin lọ so àmọ́ yóò padà dé sí èjì kan tó jẹ́ pé ẹ́ a ọkùnrin kan tó tó a nígbà ẹ̀rí ju ọkùnrin kan lọ yóò a máa jẹ́ ọkọ fún obìnrin títì ẹ́ ratio one to fifty ibi tí ó padà lágbára dé ṣe pé obìnrin asásán obìnrin ẹ̀rí ojú ìdébẹ̀ nísìnyí òun náà làwọn yẹn ti ń pariwo ẹ́ àwọn obìnrin ti ń ké pàwọn òrọ́kọ ó ti di pé àwọn tí wòye ṣe mùsùlùmí gan láwọn ìlú tí wòye ṣe ìlú Islam wọ́n ti ń ṣe lófin wípé ẹ̀kú láti ọkùnrin ẹmọ fẹ́ méjì ẹmọ fẹ́ mẹ́ta wọ́n àwọn pé ìjì àkàlẹ̀ pé obìnrin tó bá kọ̀ ó ní ìyàgbéjì ẹlú òfin tó bá ní ara wọn gbọ́dọ̀ fẹ́ ìyàwó ilé wọn gbọ́dọ̀ gbọ́ jì àánú òfin wọ́n dà sí láwọn ìlú tó jẹ́ pé àwọn tó ní ẹ́n àwọn tó ní àwọn kíná ń porúkọ rẹ̀ kíná ń porúkọ rẹ̀ kí wọ́n ṣe fún àwọn tó jẹ́ kí wọ́n bá fẹ́ ìyàwó méjì mẹ́ta yá ìyàwó tó máa sanwó kan lẹ́yìn lọ́tọ̀ láti máa fi kékeré láti máa fi gbọ́ bùkátà kò sí gbọ́fà nítorí tí òkèlè ti pọ̀ ni. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò fẹ́ fèsì reality àmọ́ láyé tá a wà lónìí wọn ò fẹ́ fèsì reality. tó ẹni àdánìkan jẹ́ ń dààmú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹni kẹ́ni tó ẹ wá ní ẹnikẹ́ni mẹ́rin tí ń dààmú wà yìí ẹ padà máa wá ní nígbà tó bá jẹ́ kó bá padà wá sí sọ́dọ̀ tí wọn náà ẹlòmíì wọ́n ti ní pariwo nìsí ìgbé kọ́mọ́fẹ́lẹ́hùn kọ́mọ́fẹ́lẹ́hùn ọmọ tí ẹlò òjẹ́ nígbẹ́ tí ó sì rọ́kọ̀ tọ́mọ obìnrin rẹ̀ bá wá padà lọ́kọ tó wá jẹ́ pé ẹjọ́ ti ní ìyàwó lé tẹ́lẹ̀ ni kò ní kọ́ ní pé mọ́fẹ́ mọ́tàlé àmọ́ yóò máa ohun ti ẹ̀kọ́ rẹ̀ kò ní ìgbàkọ́kọ́ òun pé ìyàwó léwu yóò ní sọ́mọ́ darí àwọn rí so ẹ̀rì pé ara nǹkan tá ń pè ní ẹ́n ara nǹkan ń pè ní kẹ́ni má nìyẹn o fẹ́kọ́ fẹ́kọ́ ti ẹ̀kọ́ ọkọ tí ó ti ẹlẹ́ẹ̀kejì tí ó ti ẹlẹ́ẹ̀kẹta ti ẹlẹ́ẹ̀kẹrin

dáàbá ní obìnrin tí ń sọ fọ́kọ́ rẹ̀ ní àgbá ìṣẹ̀ pé kó fẹ́yàwó ẹ́ kí ẹgbẹ́ náà ṣe ó ẹgbẹ́ ní kọ́kọ́ fẹ́yàwó náà ni àbíkọ́bí ẹ̀ tọ́ka fọ́kọ́ rẹ̀ jọ pé kó fẹ́ ẹni ẹgbá ìṣẹ̀ dáadáa ni a mọ̀ irú ẹni bẹ́ẹ̀ bí ẹni tí ò ṣe kiri bí ẹni tí ò pé yá ilé ìmọ̀ gbọ̀ láyé ó mọ̀ ìdílé ní wọn sọ fọ́kọ́ pé àwọn òbí ti wá bá a débi pé wọ́n ti wá sọ ọ́ dogun ẹ́ èyí tí ó bẹ̀rẹ̀ ọlọ́run wa yóò mọ̀ lọ lé olóògùn torí ẹ̀ ó ti fi jẹ́ wọ́n ló káyá mátá yá ọkọ̀ èmi nìkan èmi nìkan àtọ́kọ̀ mi nìkan ni ọkọ̀ ọdún ògbọ́dọ̀ ojú ẹlòmí gbogbo àwọn nǹkan wọ̀nyí àìfẹ́sì àìfẹ́sì reality aburú ni ọlọ́wọ́ àtijọ́ àti lọ sí àwọn àpẹẹrẹ tó gbọdọ̀ àti àmà ní àwọn àpẹẹrẹ yẹn ti ń wà nínú àwọn àpẹẹrẹ tó padà wá tó jẹ́ pé àwọn àpẹẹrẹ ńláńlá òun náà ni nùgbùlọ̀ ìsà àìsàlá àrẹ́bìnrin tó padà sọ̀kalẹ̀ nínú tó gbọdọ̀ àti àmà وإنه لعلم للساعة وإن أهل الكتاب إلا ليملن به قبل موته anabi musa alayhi salam tí sọ̀kalẹ̀ anabi musa anabi isa alayhi salam àpẹẹrẹ ọjọ́ ọ̀gbẹ́dà alìyàmù inú ẹ̀ òun náà ni òrújú ẹ́ òun náà ni masiru dajjal dajjal òun náà wà inú àpẹẹjọ́ ọ̀gbẹ́dà alìyàmù inú ẹ̀ òun náà ni orúdù Yájújù a Májújù àwọn Yájújù àti Májújù nínú àrọ́ ọmọdé mànàbí adámà náà ni wọ́n wọ́n pọ̀ wọ́nà wọ́n pọ̀ jù àwọn lọ ẹ̀ nígbàtí Ànábì ọlọ́ọ̀bà àdìgbẹ́lá wá ní ìrẹ́ ànábì adam yọ àwọn èyí tó jẹ́ ẹran náà jáde nínú àwọn ọmọ ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ ọ̀nà báwo bọ́ọ̀lù ó ti yọ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá sọ pé èkú lè mìà ẹ́ lórí ọ́dẹ́ẹ̀dì ẹ́ lórí ọ́dẹ́ẹ̀dì èèyàn kan wà lìjánà tàbá pé èèyàn ọ́dẹ́ẹ̀dì èèyàn kan wà lìjánà tàbá pé èèyàn ọ́dẹ́ẹ̀dì èèyàn kan wà lìjánà sọ́ndẹ̀ẹ̀dì ló pé èèyàn nínú 1000 inú 1000 èèyàn èèyàn fún àwọn ìjọ́nà bẹ́ ah ẹwà tó ń pọ̀ ilé yìí <laughs> irú àwọn èèyàn bàjẹ́ àwọn tàbí àwọn òfé èèyàn lẹ́bí wọ́n láti wá pé inú 1000 èèyàn kan ní àwọn ìjọ́nà àwọn yòókù iná àlẹ́jì bẹ́ẹ̀ ni àlẹ́jì ní àwọn tí ó fi sí gbogbo 1000 àwọn yàjíjù àti màjíjù àwọn tó kọ́ wọ́n ti gíní wọ́n pọ̀ ju àwọn ìsáǹtẹ̀lẹ́ ilẹ̀ ìjọ́lọ́ so inú one thousand ní ìsìn àwọn náà ni wọ́n ti kiri àwọn náà wọ́n pọ̀ ní one thousand àwọn ìdíkìlì máa wà bẹ́ẹ̀ bá àwọn èèyàn náà o ẹ̀ àmọ́ àwọn tí ó jẹ́ majority <laughs> àwọn náà ni àwọn yàrá ìjà ti so àwọn àpẹẹrẹ ọjọ́ ìbílẹ̀ ìfẹ́ àmà yìí inú ẹ̀ náà ni ìdájọ́ àti àti màbí wa ẹ̀ inú ẹ̀ òun náà ni tí wàá fún àwọn àpẹẹrẹ tí wàá gbẹ̀yìn òun náà ni pé òun wàá yọ láti fi fi wọ̀ tóun bá ti wáyé láti fi ní wọ́ọ̀ kò sí kò sẹ́nìkan tí ó tún bá ń tọ́rọ ọgbà tún bá rẹ̀ ẹ̀rì tí ó bá rí ìlú afẹ́rẹ̀ kan olóṣèlú wa kan pé sàyídà mẹ́tẹ̀ká ti sórí náà tó ní wà àdìdà àlùjáfà wa dé nì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó tún ti gbogbo àwọn àmì ń wá ń wá ń wá àwọn ẹ̀sùn sọ̀rọ̀ ọlọ́ọ̀bà àlùjọ́lá ó wá ní wọ́n ìṣàkọ́tì sàmáà ọlọ́ọ̀bà àdìkìlá sámọ̀ wà sí kíni sámọ̀ wà fàyà sámọ̀ fàyà pẹ̀lẹ̀gẹ̀dẹ̀ fàyíyà yọ bá ilé wà ìyà sámọ̀ wà sí kíni sámọ̀ wà sí ìgbà tí ó ti kíni ìgbà tí ó wà lẹ́ sámọ̀ tọ́lọ̀ọ̀bà àdìkìlá sọ pé sàmà á ìbàlẹ̀ náà á di àyè ọlọ́ọ̀bà àdìkìlá ní agbára òun náà láti kíni láti máa sámà ẹ̀rí kòmìnira ọlọ́ọ̀bà àdìsọ́lá ló gbé sọ́nà ga ooru ẹ̀rí ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún amó mi ẹ̀ ń pé ọlọ́ọ̀bà àdìsọ́lá ló dá sẹ́mà ẹ̀ ń tìgé yìí amadi sàrọ̀ ọ̀nà tí ò lóko ọ̀sà tó gbà mú sábà yìí nàkójú alágbára tó yìí ẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá ní sábà wà ní yóò wà ní tí ó fàyà yóò wà ní gbogbo wọn wà lórí gíní wọ́n wà wà léṣe sí sámà gbàgbọ́n láti fàyà ọlọ́ọ̀bà àlùfẹ́lá ni wọ́yà nílò àrùsà ọ̀sì ìgbàgbọ́ ọkọ̀ òun yọ̀ bá èdè sàmàlìyà lọ́jọ́ tá à ń wí ẹ̀ àwọn mẹ́jọ nínú àwọn màláíkà àwọn kan nínú àwọn oníṣẹ̀fì wọ́n ní àwọn mẹ́jọ nínú àwọn màláíkà wọ́n ní sáàkú mẹ́jọ nínú àwọn màláíkà àwọn náà ni àwọn tí ó fi àlàárà sí ọlọ́ọ̀bà àlùfẹ́lá tí ó wọ́n mú mi lọ. àwọn yìí tọ́lọ̀ ọba àlejòlá sọ yìí nínú súrà yìí ààrí tẹ̀síì kan látọ̀dọ̀ àti sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ àbí látọ̀dọ̀ àwọn oníṣẹ̀síì tí wọ́n wá sàlàyé fún wa pé orúkọ náà ń jẹ́ nìyí. báyìí ló kọ́ wọ́n jẹ́ àmọ́ yá àwọn àwọn ọwọ́ alọ́ ní mo ó kọ́ wọn ni ọkọ̀ àmàláìkà mẹ́jọ ọwọ́ á fi àwọn orúkọ yìí ọwọ́ á fi sínú ọgbà ojúbà yàtí ojúbà tí ó gbé wọn ti gbé wọn kọ́ ara wọn báyà tí nàbí wà láwákà ẹ ya arúgbà bílà ya arúgbà bá bílà ya sáadà bílà ya sáadà bá bílà ya sàdádà bílà ya sàdádà bá bílà wọn sàbà wọn mẹ́jọ so ẹ ọ̀nà méjì wọn dá ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní pé tó kọ́ tó lọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ sọ fún mi pé àmàlẹ́kà ẹ̀mí jẹ́ bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ sọ ọmọdé ẹ̀yà ẹ parọ́ mọ́ lọ́wọ́ bí òsì gbọ́dọ̀ wí ìgbà tọ́lọ́wọ́ bá àpàdà bẹ́ẹ̀ sọ àbí ní ayé rẹ̀ tọ́lọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ wọ́n rà mẹ́rin gan pé láti gba sọ tọ́lọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ sọ ẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ àwọn ti kiri àwọn gbà àwọn gbà àwọn gbà ní ìlànà wọn. ọwọ́ àtọ́wọ́ ló kọjá nígbà tó ti sọ ọdún wọn pè wọ́n ya arúgbó àbílà

ọjọ́ tí ó kó gbogbo èyí wáṣíwájú ọlọ́ọ̀bà àríkọ́lá ọlọ́ọ̀bà àríkọ́lá ń dáadáa fún àmì fún káàkiri ìpamọ́ kankan kò ní pamọ́ nínú yín tó bá jẹ́ ọ̀gbìn àti àmà ẹ̀yìn àdúgbò tí ẹ̀yìn pamọ́ ní kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ ní ọ̀kan ọlọ́ọ̀bà àríkọ́lá ti kankan ò ní pamọ́ lórí kàǹtẹ̀ gbogbo tí ẹ bá fi pamọ́ yọ gbogbo tí jẹ́ kọ̀kọ̀ bá pátá gbogbo ẹ̀bá pátá ọlọ́ọ̀bá ní ṣẹlẹ̀ tó ìtàǹgbà kí ó hàn ẹni sàbúrú ń bọ̀rọ̀ àbòkú èèyàn rẹ̀ ni a ti rí kára gbogbo tó bá rí jọ̀ǹkú bá rí jọ̀ǹkú rẹ̀ ìjọra wọn sọ fún aṣíwájú ó ní lọ́jọ́ àmà yìí ìjọra wọn fẹ́ sọ báwo ni ìdájọ́ ó Allah àríkẹ́lá ní fàámà màlúkì àtìdáàbà rú bí ẹ̀rí ìlú ọlọ́wà àríkẹ́lá ní ẹjọ́ máa fún níkí àti ẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ọwọ́ fún kíra rẹ̀ ọwọ́ àgbà kíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ọlọ́wà àríkẹ́lá ní pẹ̀yẹ̀kúrò ha òmùsọ̀rọ̀ ó ìgbà àbíyà ìjọ máa wí náà ní pé a òmù yàní sàárẹ̀lẹ̀ ó tí ó máa sọ àwọn ìṣẹ́ máa bí ọmọdé bá nílé ìwé yóò mú káàdì ẹni tí wọ́n wáyé báyìí àwọn ọmọ tó bá fẹ́ẹ̀lì kí ló ṣe yóò ka sáfòdì àrígbó ní òjò ẹ̀sìn fún akáàdì ọmọ ọba àdìgbọ́lá ó ní ẹgbẹ́ bá gbajúra àti ẹ̀sọ̀ lọ́wọ́ ọ̀fún pẹ̀lú aláwọ̀ tó kọ́ yóò mọ̀ wá sọ pé èyí ìdọ̀nà tó a ní mùlá sí ìtàdíyà ní ìdọ̀nà tó àwọn onímọ̀ nípa àkàkiri wọ́n ní ayé ìtumọ̀ náà ní pé àìfọ́ǹtì ní ìdọ̀nà ayé bó ti mọ̀ lápapọ̀ ó já lójú ẹ bó ti mọ̀ pé máa fi kíni bó pàdé ìṣirò bẹ́ẹ̀ nítorí pé ó ń lẹ́nu àti àdéhùn sọ̀rọ̀ ọ̀sán lánàá pé látìgbàtà aládùúgbò kò sínú sàárè òun náà lòkó ti ni. kíni yóò ti mọ tí òun lọ òun náà ní ìní ìdọ̀nà tú àti ìmùlá àti ìsàdíyà nígbà bá ti kó kò sínú sàárè wọ́n ti béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó bá ti ní dáhùn àti sáwọn òun náà lọ́wọ́ bá rẹ̀ pẹ̀lú òṣìṣẹ́ tí wọ́n ti ní lójú rẹ̀ bá ti ní lọ́kàn bá tó ń tẹ̀sùn lé iná tó ń fi hàn pé báwo bá mà báwo bá tẹ̀lé tọ́lọ̀ láyé ni iná tó bá wọ̀nyí ó ti tẹ̀sùn àjẹ́nà wọn wà ní àjẹ́nà tó wọ̀nyí àmọ́ máa ń gbádùn atẹ́kùn rẹ̀ máa ń gbádùn àwọn orun rẹ̀ máa wò kalẹ̀ báyìí tó bí ẹni tó sanwó sí máa bá ń jẹ níbi nítorí kò sí màtúọ̀ tó bá wo balance owó àwọn rẹ̀ yóò mọ̀ tí ó ṣe kí ni yóò hàn tó nígbà tó bá ń tán tó bá tó bẹ́ẹ̀ tó owó yẹn yóò sì máa àwọn ah, òṣìṣẹ́ tẹ́lẹ̀ àdúgbò rẹ̀ kàkí ìṣòro ọ fi dị tí rọ́ọ̀bì yà ọlọ́ọ̀bà àdìjọlá ní irú ẹgbẹ́ yóò wá wà nínú ìṣẹ̀mí rọ́ọ̀bì yà àyíṣẹ́ tí yà ìṣẹ̀mí tọ́lọ́ọ̀bà àdìjọlá yọnu sí inú ha ń sọ yìí àwọn èso tí fẹ́ náà ọgbà yìí ẹ̀yìn àwọn èso yìí kíkà àwọn èso yìí yóò tún mọ́ àwọn èso tí fẹ́ bẹ́ẹ̀ ṣe àbí àbí kò àlìyá gbogbo àwọn èso yìí kíkà àwọn ó kí ni ó tòsí ní fún gbogbo gbádùn ló o nígbà tá a wà ní ayé

gẹ́gẹ́ náà ni láìka wà yìí ọmọ ọba àti tọ́lá sàdẹ́ òun wa ó ní ẹ máa mú àwọn eléyìí ẹ máa mú àwọn eléyìí àwọn tọ́lọ̀ ọba àti tọ́lá sílé lẹ́tọ̀ọ́ fún wa nínú omi nínú nǹkan ni mo pọ̀ wàrà bẹ́ẹ̀ oyin bẹ́ẹ̀ ẹ́ àwọn ìdá fún látara èso ẹ́ àwọn júì lẹ́sìn wọn bẹ̀ omi náà bẹ̀ tọ́lọ̀ ọba àti tọ́lá sí tó ní àmọ̀mù ní ṣáyọ̀ kánà nípa ọtí ẹwà wàájú tó nígbà mú lóko tó ń tẹ ẹ bá jẹ́ níta sọ́ọ̀tì ìsìnìsì lẹ́mọ̀ rí láwọn jẹ́ pé máa pààyàn ní tó ilẹ̀ mọ̀tínà bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ gbogbo àwọn kò ní ìdí òun ni sáwùdù tí ó mú tí ó la lọ́nà fún lọ èyí tó bá mú gán tí ó mọ ta jẹ́ẹ̀kẹ́ káàkiri yóò mọ kọ yóò mọ kọlu yóò mọ já kóòtù yóò mọ já òkú sí gègèlè òun ni màá wù ú ṣètáàlì sẹ́mìnì ṣètáàlì tí ó ti gbé sínú làákàyè èyí ò dá lọ́rọ̀ ní mọ́ mu òun náà ni mo á ti fi nínú mọ́ ni ẹ̀rẹ́ òun ti ní káàrọ̀ ká wà ní ìlú tẹ̀wá rí gbogbo àwọn eré ọtí káàkiri àwọn a ẹwà rí gbogbo wà já yúrúwúrú ó túnmọ̀ pé àwọn tọ́lọ̀ àríkọlá sọ wípé ẹ má bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí mị àríkọlá ní ẹ má dị ọtí rí àríkọ́ mùsùlùmí náà lọ lọ ilé yóò má ilé yóò má ilé yóò má kò wúlò fún nítorí pé kókò ti fẹ́ lára rẹ̀ ó ju gbogbo ìgbà lọ. tó ìwọ́n tó wá jẹ́ mùsùlùmí ìwọ́n tó jẹ́ mùsùlùmí kí má ní bẹ lára rẹ̀ tó gba ẹ̀rọ mùsùlùmí tó ń pè ìwọ́n náà ló tún wá ń pè nínú ìwọ́n náà ló tún wá wà ní ọ̀gbìn. ẹnìkan sọ fún mi ní orí kéńtà rẹ̀ ta wáyé kéńtà máa ń tẹ́lẹ̀ òun náà ẹ ní báyìí tó báyìí tó bá pè wá pè wá báyìí ẹ ebi ti dá ní pàpá yóò sàn náà ti dá ní yóò mọ wá rú bí ìlú ìlú la. bẹ́ẹ̀ ni àwọn míì bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ọtí òun náà làwọn òbí kìí ẹnìkan sọ fún mi yóò ní ìmẹ́sí sọ ó ní ní láìjọ ọ̀dá ti ká ló bá lé ní ló bá lọ́kùnrin kan mùsùlùmí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọba ní níbẹ̀ lọ ẹ̀kan

ọdún tí yóò sí yóò sí kíni yóò sí aburú bẹ̀ ní ẹ̀mí ọlọ́ọ̀bà ìṣẹ́lẹ̀ wà ní ẹ máa jẹ kíni ẹ máa jẹ kùlú wọ́sọ̀bù àní àní ẹ máa jẹ ẹ máa mú ní rọrùn òní ayé rọrùn ẹ máa jẹ ẹ máa mú ẹ òsì jẹ́ ẹ máa jẹ jẹ́ ẹ mú bí má àtúntàn fi àyè àmì ní àwọn ọjọ́ tó ti kíni kọjá sẹ́yìn yàrá iṣẹ́ ìṣẹ́lẹ̀ ayé

pé ọlọ́run dákun dákun mọ́tà sí ní mọ́tà sí ní mọ́tà sí láǹfààní fún ọmọ ọmọ àdìjọ náà tí a bá ti wá bẹ bẹ́ẹ̀ kú náà nígbè ọba lọ́jọ́ náà ni àwọn ọmọ wa àwọn ọmọ wa sọ wọn. àwọn gbọ́ ni wọ́n fi jọba náà wọ́n pa ọba ṣe òun ti jọba ẹ̀rí ọlọ́ọ̀bà ọla wá fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àwọn ọmọ ilé iná ọmọ iná ọlọ́ọ̀bà àdìgbẹ́lá kò ní iná àti ìyá rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá wà á mọ àmàdé ó ti àdìgbẹ́ àbá òun ní ìtumá rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ní ẹ̀rí ẹni tí wọ́n fún ní síra rẹ̀ tó ìdí o máa wí òun náà yóò máa sọ pé yáàrẹ ìta ní à ó máa ṣe fún mi òun lẹ́kùnkú tàbí dáadìyà á ọ̀ bá ti bá fún mi síra yìí ẹ̀rì yáàrẹ ìta ní lẹ́kùnkú tàbí dáadìyà ó máa ṣe fún mi òun ìbá sì ti rí síra yìí gbà lónìí yàrá yóò máa ṣe bí kan ṣe kí ni bí kan fò tó rẹ̀ ni bí ọmọ tó bá fẹ́ rí ẹ yóò máa wí pé ibi káà gbà lọ́sì lónìí nígbà tó máa tó ń ṣe kí ó ti mọ̀ tó ń gbà bí ká ní ẹ padà wá mẹ́sì bí ká ní àjọ sí òkè rẹ̀ bí ìdí ọmọdún mọ́nu àwọn tó bá wá gbàtíra wọn pẹ̀lú owó sí ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ìdí ọmọ jáde lẹ́nu wọn òun náà ni wọ́n máa sọ pé ó mà sí òun làkúta ti dá àbíyà ààfin ìbájú ti rí kíra mi gbà báyìí wà láàmà á ti rí máa ìdá àbíyà ó mà sí o náà ìbá máa kí ni ìṣòro níjẹ́ lónìí

tó bá bẹ̀rẹ̀ iná yóò wá sọ yóò wá bẹ̀rẹ̀ sí kíni yóò wá bẹ̀rẹ̀ sí kábàámà yóò wá bẹ̀rẹ̀ sí sọ òkú bẹ̀rẹ̀ sí ká yóò máa wá sọ pé má àgbìnà àgbìnà máa rìyà gbogbo tí mo ní láyé gbogbo dúkìá tí mo ní gbogbo ẹ̀ pápátá má àgbìnà àgbìnà máa rìyà gbogbo owó tó bá pátá kò tàbà nínú lónìí gbogbo owó yìí òwúlò fún ni ààrin ìfira àjẹ́nà ọlọ́ọ̀bá ìjọlá bó ìṣe pọ̀ tó owó yóò dáàbò bò ó kó o níbi ìyá ọlọ́wọ́ bá sí àwọn olówó àwọn tó bá jẹ́ ọ̀gbẹ́dà gbogbo bá ti lówó tó tí ò bá ti sọ́lọ́ ìdí ò jáde lẹ́nu rẹ̀ ní ètò tó owó ti pọ̀ tó owó yóò gbà fún rárá á sọ pé á ní tọ́ gbogbo ọlá ẹ̀yìn tí mo lò láyé gbogbo látọ́lọ̀ ọba àlejòlá ẹ̀yìn tọ́lọ̀ ọba àlejòlá tó fún láyé tó yẹ fún mórí ọlọ́run á ní ìpè nǹkan láti sára pátá ló ti parẹ́ gbogbo ẹ̀ tọ́ra gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọ́dìlé gbogbo àwọn tí ó máa sọ tí ó máa tí ó máa tẹ̀lé káàkiri á ní

ọlọ́ọ̀bá àti ìṣẹ̀lẹ̀ òní pọ̀tùkù òun náà ní kẹ́ẹ̀dì sí òun náà ní kẹ́ẹ̀dì sí ọwọ́ amúyẹ̀ kan tó tó ọwọ́ amú ẹ̀wọ̀n jéèmì tó kù tó ìgbà sẹ́wùtì ọlọ́ọ̀bá àti ìṣẹ̀lẹ̀ wà ní ẹwà jẹ́kí ẹwà fi rá kílẹ̀ wá ṣe tó tó báyìí kílẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wo tó tẹ̀ tó pọ̀ tó báyìí kí ni aburú tó ṣe tó pọ̀ tó báyìí wá إنه كان لا يؤمن بالله العظيم إن nígbà tí ń bẹ láyé kò nígbà tó sí Allah subhanahu wa ta'ala ọba tó kú ni àkọ́kọ́ àgbákò rẹ̀ ni àkọ́kọ́ tó kó àgbákò bá mi kò nígbà tó sọ́lọ̀ ọba àlejòọ́lá ògbẹ́ tí o bá ti ṣe eléyìí náà nínú àwọn àyà tí ń túmọ̀ wa tí ògbẹ́ o bá ti gbọ́lọ́ ọba àlejòọ́lá gbọ́lọ́ kan tó so èyí kò ìfọ́nà àbáyọ fún mọ́tò wá sí ọ̀gbẹ́dà lẹ́yìn àmà ogun ẹ̀sìn ní ìdí òbá òkó sí tí o bá ti gbàgbé ọlọ́run bá nìkọ́lá ọmọ kan tó ní. ẹ méjì lọ́kan mẹ́ta lọ́kan ọlọ́run ẹ̀mí mímá ọlọ́run tó ní kan tó pẹ́ pátápátá tó yàtọ̀ sí bí ọlọ́run ọlọ́run bá mú wá fún àwọn ìjọ wọn. gbogbo wa tó bá ti gbé dàgbé yá nígbà tó ti wà láyé ẹ̀ láàyè nínú fi láàyè àbí gbogbo Allah subhanahu wa ta'ala gbọ́ ọba tó tóbi wà láyé àwùjọ aláàtọ̀ láyé àwùjọ nígbà tó wà láyé kìí ṣe àwọn èèyàn lójú kòkòrò lérí pé kọ́mọ fún àwọn aláìní kọ́mọ fún wọn lóúnjẹ kò ní fún aláìní lóúnjẹ kò máa ṣe kò máa ṣe àwọn èèyàn lójú kòkòrò rẹ̀ eléyìí túmọ̀ fún wa ike kọ́dà tó yóò bá lówó bó bá lágbára ìyànjú láti máa ṣe kí ni máa ro àwọn tí wọ́n ní máa ro wọn lóko nítorí àdéhùn sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá ní àdáàlú alàlàkàlì káfà ìlú ẹni tó bá tọ́ka ìlú eré ó dà eré ìgbà tó kó náà lóko ìwò lówó lóòótọ́ ó láǹfààní tó lè ṣe fún yàn lóòótọ́ àmọ́ ìwọ mẹ́rin tó lè ṣàǹfààní fún yàn ẹ́ kọ́ máa wá ṣe fún mi kọ́ máa wá ṣe fún ẹgbẹ́ Ah, àwọn báyìí ẹ̀dì afẹ́ ìsìn ìsánú nínú tó tún ṣe òun náà ní pé kí ni láàyè àdáàtọ̀ àní ẹ̀dì sí kò máa ṣe àwọn èèyàn kòkòrò láti láti pé ká máa fún àwọn ọlọ́ọ̀bá àdìsọ́lá ní kò sí ọ̀rẹ́ ayò kankan fún mọ́ lónìí kò sí ọ̀rẹ́ kan fún lónìí òun nìkan náà yóò máa tẹ́kẹ́ yóò já wà nínú náà yóò máa jìyà bẹ́ẹ̀ lẹ́hàmí ayé kọ alùpàdé yàrá kò ní aláṣẹ nítorí pé kí ni nítorí pé ó fi ṣe ẹ̀ṣẹ̀ tọ́lọ́ ọba àlejò lè ṣe yẹ ìlú. lẹ́yìn tàlá òwò ha lẹ́yìn tàlá òwò yọmọ ha òwò náà àmì ọlọ́ọ̀bà àlejò lá ní wàlá ẹ̀tọ́ àm kò sí oúnjẹ kankan tí ó máa jẹ ọlọ́ọ̀bà àlejò lò ní kò sọ pé ara ilé náà ní jẹun ó jẹun ẹ́ kò gẹ́gẹ́ bí àlejò jẹ wọ̀lá tọ̀ ámún ìlà nìgbèsè kò sí ní wọ́n máa jẹ nínú náà tó ju nínú lọ tó ju àtọ̀ ámún nìgbèsè wọ́n ní gbèsè àbáwá kọ̀tádà wọ́n ní sábù tọ̀ ámún àlìnà wọ́n náà ló burú jù náà àwọn oúnjẹ nínú àwọn oúnjẹ tí wọ́n wọ́n ní alìsílì wọ́n ní òun ni azàkú òun náà ní igi ẹlẹ́gùn igi ẹlẹ́gùn òun náà ní wọ́n jẹ́ àbáwá abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní alìsílì adam wàlmá yẹsì àtomi àtẹ̀jẹ̀ àwọnú wọ́jẹ̀ yẹ̀sí ìlú nílùú mìíràn ilé àwọn ètútú àwọn omi tí ó máa sun jáde àwọn èdè tí ó máa sun jáde lára wọn òun náà ni ó tún wá máa ṣe kí ni òun náà ni ó tún wá máa fún wọn mú tọ́bá ń béèrè fún mi ẹ́ wọn náà tí ó máa fún wọn mú omi tó jẹ́ pé kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kúrò níbi oúnjẹ tí wọ́n máa jẹ ẹ́ àwọn ẹ̀gún àwọn jẹ ẹlẹ́gùn kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kúrò níbi ọ̀kan náà àwọn oníṣẹ́fẹ́ àìlèkún àti ìfàlá rahimahullah ó sọ pé alìbìsí wọ́n ní alìbìsí wọ́n ní sọ̀dí fún ahìlì náà tí náà pẹ̀lú sọ̀dí ètútú tí máa jáde sí owó nígbà tó wúrà ẹ̀ tí bá jáde lára àwọn ará ilé náà òun náà ni tí ó máa jẹ́ ní òun náà ni tí ó máa jẹ́ omi tí bàbá ẹwà tọ́lọ̀ ọba àdìjọ láròyìn àwọn ará ilé iná ẹgbọ́ ẹ̀rọ tí ọkàn yẹn tẹ́tẹ́ nínú bí ẹ̀jẹ̀ ọkàn yẹn tẹ́tẹ́ sókè nípa tọ́lọ̀ ọba àdìjọ láròyìn ara tí ọlọ́wọ́ ọba àdìjọ lẹ́fẹ́ràn wa òun náà ní bí ń tẹ́tẹ́ òun náà ní bí ń sàlàyé fún wa. ẹ̀sẹ̀ tí ń bẹ fẹ́ tó bá tẹ̀lé tó yóò yà gbogbo ẹ̀ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ láti ṣàlàyé ẹ̀rì aláṣọ wà wà ní ọ̀sẹ̀lá aláṣọ sí epo wa ṣe ilé ayé náà wà lẹ́yìn ẹ̀ níṣì ní olùmọ̀kùnrin àti ẹ̀wọ̀n ló jẹ́ fún mi nígbà tí wọ́n wà ní ẹ̀wọ̀n nítorí pé ibi ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n òun náà ní rẹ̀ sísẹ̀ máa wà ìsísẹ̀ máa wà ní ẹ̀wọ̀n èèyàn lè lọ tó bá wù èèyàn lè jẹ tó bá wù èèyàn lè tó bá wù ẹ́ èèyàn tó bá wù ìtàn bá ní o òun náà ló jẹ ìtumọ̀ pé mú ìlú ọ lẹ́kà láyé nì ìtàn bá ní oorun òun náà ló mú ìwọ tó o bá mú tí wọ́n mú ó padà tí ọlọ́run bá jọ sí àmà ìwọ tó o bá jẹ tọ́nà láyé ó padà jẹ tí ọlọ́run bá jọ sí àmà ìwọ tó o bá wọ tí wọ́n

ìjọba ní àti onílànà sí ẹni tí ò bẹ́ mú sùúrù tó bá wà jẹ́nà ẹ̀sẹ̀ láyé onílànà sí sọ̀láwà rẹ̀ sọ́là tó bá wọ̀ jẹ́nà sí káàdì àjẹ́nà sí ilé ayé tẹ́ rí àjẹ́nà bèbè rí kò sí ìwọ̀n fún bèbè sí ayé gbogbo ọ̀sán ní ẹni gbogbo ọ̀sán ní mú ní kò sí tí ò lè sọ́jà nílẹ̀ kò sí tí ò lè rí sí kò sí tí ò lè dáwọ́ òun ti lo àjẹ́nà nígbà tó ju àlàyé nìyí tó wá jẹ́ ìgbà ìyáàmà wà á ti sàkóso máa tó ní ìlọ òmìnira lọ. àdúrà ọba àdìsọ́lá mọ́tà sọ wá tó ní wọn ìyáàmà ọba ọba àdìsọ́lá tó sàkóso wá ní. gbogbo bí máa fún ọmọ mi náà nínú ọ̀rọ̀ mi nígbà tí ó kà ní àdìsọ́lá ọba àdìsọ́lá tó sàkóso wá ní. gbogbo tí máa fún mi àdìsọ́ náà nínú ọ̀rọ̀ mi wáyé nínú ìṣẹ́ نحن ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفر الله